máa bá mi kalẹ̀ òun ni kò ṣe fún mi o má yẹ kí n fẹ́ ọkọ àbíkú má yẹ kí n fọkọ àbíkú ọkọ tọjọ bàbá wa kalẹ̀ òun ni kò fún mi o ẹlẹ́dàá mi wà lọ sí gbogbo inú ayé kó bá mi lọ wákọ̀ wá ọkọ rere ọkọ lálùbáríkà wọ́n tún máa dúró tì mí wọ́n tún máa dé wà lọ sí ọjọ́ alẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún mi ọlọ́run kó bá mi gbà á. yes sir mo ti confam lọ́wọ́ àwọn conic nigeria limited so wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé àwọn àti ọ̀gá wọn pátápátá làwọn jọ ń bọ̀ in fact wọ́n ti wà nítòsí church street lọ́wọ́ àǹsẹ̀yìn. oh my god ah, kí la fẹ́ ṣe báyìí. ṣé ẹ ti gẹ̀t ọ̀gá. Ah, mo ti pè wọ́n pè wọ́n lórí aago nọ́mbà wọn not available ló ń sọ fún mi kò yé mi ah. mi ìwé nǹkan ta fẹ́ ṣe báyìí. Eh? ẹ ẹ bọ kí nǹkan tí wọ́n ṣe ẹ lọ ẹ sọ sá mi please come báwo ni wọ́n jọ sókàn mi mo believe pé o mọ lè madam Okay. ẹ eh, yes okay. of course oh good jọ o máa ní láti lọ sílé wọn nísìn because a ti pe number, wọn titi titi titi, kò sí tó available nínú ẹ eh, eh, wá jẹ́ kó yé wọn wípé àwọn connect Nigeria limited tí wọ́n fẹ́ bá a ṣe meeting yẹn wọ́n ní wọ́n ti fẹ́ dé ìbá yìí wípé òun àti ọ̀gá wọn lọ́dẹ̀ tó Okay. bọ̀ ó dẹ̀ mọ̀ pé meeting ta fẹ́ ṣe ọ̀gá ńlá ti present bẹ́ẹ̀ so wàá bá a lọ síbẹ̀ wàá lọ ṣàlàyé fún wọn wípé a ní láti rí wọn ní ibiṣẹ́ lónìí. all right no problem sir. okay good all right jọ má pẹ́ rárá. àṣekù sóṣù tí ó dá ẹ̀yìn ilẹ̀ sóṣù ọ̀wárà lẹ́nu ẹ̀dẹ̀yẹ sábẹ́. lórúkọ aṣọ yín lé aláró. ẹ̀wà ti jáde kẹ́dọ́ bẹ̀ ìjọba kọjá bí wàá máa dọ̀tí. kò sí táàmù jáde wá ní. irọ́ síbi jáde kò sí táàmù kọ̀ọ̀kan ọ̀nà ọ̀sán kan ọ̀nà ọ̀sán kan. kò sáyè fún yín láti wọlé ní ìsìn táwa yìí. wàá lè ń sọ̀rọ̀ báyìí síbẹ̀ mọ̀ mí náà. ìgbà tí mo wá mọ̀ yín kọ́ madam náà wọn fẹ́ rí anybody nínú ilé ọ̀rẹ́ àwa gan tájẹ́ ọ́fíìsà gangan tájẹ́ ọ́fíìsà in charge tájẹ́ ọ́fíìsà from federal government of nigeria limited international officer tari ni ghana wọn dọ pa sọ wà kọ sọ wọn náà gbọ́dọ̀ wọlé pèlè tàṣẹ yín ọdún ayé tó ṣẹta àtúrọ sa. ẹ wo bí ó dà pé ẹ mọ nǹkan tẹ́ ń sọ ni máníjà ló rán mi sí wọn wípé àwọn kan wà tí wọ́n fẹ́ bá ṣe meeting lé ní South Africa náà ti ń bọ̀ wọ́n dẹ̀ ti dé Nàìjíríà sí wọ́n ní wọ́n tẹ̀ ti wọ ìlú yìí gọ́gọ́gọ́gọ́gọ́ wọ́n ti fẹ́ dọ́fíìsì kí ni ẹni mò ń sọ wọ́n ṣe wà yìí gan gbọ́dọ̀ ti dé ọ́fíìsì báyìí so wọ́n dẹ̀ láti rí madam náà ti pe nọ́mbà madam títí wọn ò gbé tí mi ìbá dẹ̀ ti sọ fún madam tí madam bá ti bá wọn ṣe meeting yẹn iṣẹ́ bọ́ lọ́wọ́ madam fúnra wọn nìyẹn o tí bá dẹ̀ ti bọ́ lọ́wọ́ madam fúnra wọn ṣe pé iṣẹ́ ti bọ́ yẹn náà but ẹ má wọrí èmi àbá yẹn explain fún manager pé ẹ̀yin lẹ̀ jẹ́ kí n wọlé tí gbogbo everything fi dàrú. ẹ wá jàre ẹgbẹ́ ẹ̀yin gan gbéraga ẹgbẹ́raga ẹgbẹ́raga ẹ wọlé kẹ́ lọ rí wọn. adàmú yẹn ṣeré ó wá dọ́wọ́ yín o ó wá dọ́wọ́ yín o kì í tẹ́lẹ̀ fẹ́ ṣe ní ká ṣe o. madam ọ̀gá ah. ọkú ah, ọ ti ti bí báyìí ṣé wọ́n sílé ni. ọ ti ti pa ẹ̀ẹ́dùn ah, bọ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe rí bíbá èmi náà mọ rísítọ̀ fi ti pa ó fowó ọkàn tèmi náà ni ṣó ti yé yẹn mo bá wọn pé gáàsì gbọ̀nà èèyàn ṣí bẹ̀yẹn lẹ̀ ẹ̀dá lọ. ó bẹ fàárí ẹ̀dá lọ ẹ̀dá lọ ẹni tó bẹ ẹni tó lọ́wọ́ ẹ̀yìn ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ hàn mà. ẹ tani jẹ ẹ lẹ́ mà èmi ni mà madam èmi e, sókàn mi ni mà. kí ló wá. ẹ eh, manager ni wọ́n rán mi sí yín mà. kò ní dáfíwá àti manager. Ah. ṣe mo ránṣẹ́ pé ẹ. rárá mà wọ́n sọ wípé àwọn tẹ́fẹ́ ní meeting pẹ̀lú ẹ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ lọ sí náà lórí burúkú ni ẹ ni. ah sorry ma ẹ má. o fi bàtà mi jáde. ah rárá torí ẹ. ṣé mo pè é ṣé mo pè é. ẹ eh, pè mí máa. kò ní dáa fún ẹ. ah. bọ́lá ìbàdàn bọ́ òní sórí rẹ. ah ah madamu o. bú mi o wọ́n má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi kẹ́ kí ló fà á tí mo ti bẹ̀rẹ̀ sọ́dà. Thank you. ṣẹlẹ̀ sí mi. ṣọlá. bí mo ṣe ń ṣàdúrà yẹn lọ olórí burúkú ọmọ kan má ṣàǹfààní kan ló bó ṣe wọlé tó já wọlé nìyẹn. E, èèyàn wọlé. bó ṣe wọlé kò yé mi rárá. bọ́ọ̀ ti ń ṣe prayer ṣé kèé wá ṣe pé ọ ti lé dànù. níbo ìgbélàfẹ́ mo ti ṣépè fún olórí burúkú ẹ̀sán tó kó ṣì lọ. ṣé kò ṣe àpàkọ jẹ́. kọ̀ọ̀bá kí ni jẹ́ ọlé e báwo kí n mọ sọ fún ọ tẹ́lẹ̀ ọkọ rẹ ló ti rí hùn. ẹ bàbá ṣé mi tí mo sọ yìí ni stókìpà ilé iṣẹ́ mi ni ọmọ iṣẹ́ mi ni ọmọ ike pátápátá tí ò tẹ̀ ṣe sáyẹ̀nsì mi rárá ni. panu mọ́ à ah, à ah, alọ́kọ̀ rẹ lọ ti léjùnú à ah, gbọ́ gbọ́ ṣé ọ̀yàrọ̀ ni kìí ṣarọ ojú rẹ fọ́ kọ̀lápá wò mí ọ léwu fún ọ ọ léwu fún ọ alára gan-an bọ́ọ̀ bá fi lè rí yá bọ́ọ̀tà báyìí kọ́ ọ lé mú lé mú ẹlẹ́dàá rẹ̀ ò ní jẹ́ ọ̀yá wèrè lélelelelele kó mú ọkọ rẹ̀ nu. bàbá ẹ sọ bẹ́ẹ̀ fún mi tẹ́lẹ̀ ẹ sọ fún mi tẹ́lẹ̀. mọ́dá láwùyé wọ́n mọ̀ tún ti ń pè yìí. sì gé iná ẹ wá gbé lókè sí ẹ̀jú gbọ́ǹkan tó fẹ́ sọ fún yàrá tó fẹ́ bẹ̀rẹ̀. owó tí wọ́n ń tọ́ga máa sọ jàre má dáwọ́ lóhùn. bọ́lá ọ̀gá mi pọ̀ jù. ẹ hello ma. hello aláwòye. yes ma. jọ tó yọ náà ọmọkùnrin tó bọ́ síta ń sin yẹn. ẹ bẹ́ẹ̀ ni ma. má yẹ kó bọ́ síta o. Eh, ah, èmi ò máa ṣe ládùúgẹ́ẹ̀tì ma. ọmọ náà wà. Ah, mo ti lọ sí bí street kẹrin gbà tẹ́tí lọ́pẹ́ gbọ́dọ̀ rí mi mo kàn rọra ń jayé tèmi ń bẹ̀ ni. ṣé o ti yá òrè báyìí. Ah! olórí burúkú ni ẹ o. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ pé ẹ pọ̀ mà. bọ́ iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ láwùjọ o olóṣù máa ṣàǹfààní olórí burúkú wàá wàá mi wò bí ìran. alákùnrin eh, bá dẹ̀ ṣe sùúrù kọjá rẹ wa lọ́gàá mi ti pọ̀ jù ó ti jẹ́ kọ́kọ́ lu ẹ̀gán yọnu tó lu ẹ̀mú ẹ̀hún gbàjà ní tiẹ̀. owó tẹ fún mi yìí ò pé ah, ah. owó yìí ò pé rárá rárá kò pé yáyáyáyá ṣé owó méjì ò sílẹ̀ tẹ́lẹ̀ ẹ dúró dúró dúró dúró dúró ah, ṣé ọtí tí mo wá mu dé àbọ̀ ìnáwó mo tún máa sanwó ẹ̀ ṣé wọ́n sanwó àbọ̀ tí ni. Hmm. ọ̀rẹ́ yìí ni ṣé gbàtẹ́yìn débi ṣáàbọ̀ la ta fún yín àbí ta ni kémi ta àbọ̀tẹ́ mu kù fún. tó ta náà ní ta fún. ṣé o o lè máa bu Tani ní short short àbọ̀ kí n ta wọn ọtí kiri gbogbo tó kù wọn ti ta ní short short short ṣé lè ju tó máa ta ní short short short short lọ. ẹ gbà mí ṣé eré ìrọ̀ máa ń ta short kò sí tẹ́lẹ̀. èmi ò rọjò ẹ sanwó mi fún mi kó pé nǹkan tẹ́mi nínú yẹn ẹ sanwó ẹ kọjá síbi ẹ kọjá síbi kẹ sanwó mi fún mi kó pé nísinsìnyí. ṣé èmi ló ń gbọ́ pẹ̀lú an officer don't you see this is an officer ṣé aṣọ tó wọ̀ lélẹ̀ lè jọ lójú you don't see the fct kan. mo ṣé ẹ rí gbogbo ìtẹ̀sán yẹn mi ìrojọ́ ẹ ṣáà fún mi lówó mi kó pé kẹ́ ẹ tó lọ síbi kankan bíbà ẹ sanwó mi fún mi kó pé. owó ẹ lọ́sọ̀rọ̀ wá sí ẹ pé tó wáyé pé kó níyẹn ni kẹ́ ẹ kú parí ẹ. ẹ jókòó kẹ́ parí ẹ kẹ́ wá sanwó fún mi. Súnkànmí Súnkànmí. mi. ẹ má bínú ẹ má bínú ma sorry sorry ma. ayé mi o ọmọkùnrin ti lọ́mọ mi lọ́wọ́ ah, mo dárò mo dárò eh, bàbá eh, sùkọ́ mi jẹ́ mo pẹ́ o. ẹ̀rọ. sà àwọn tí wọ́n rà dà. mi ò rí sà mo tún lọ sí ọ̀dọ̀ rẹ yìí yẹn wọ́n ní next week lọ́ọ́ ṣe máa gbédè sà. next week. bẹ́ẹ̀ ni sà. tí ìgbà rí ogun nǹkan tí ò dáa ṣẹlẹ̀ àwọn. sà ìgbà tí mò ń bọ̀ fámásì kan tí mo rí lẹ́gbẹ̀ẹ́ bí mo ti ń bọ̀ yẹn ó ní seventy six thousand yẹn ni mo rí ẹ mọ̀ pé dókítà ti sọ pé ìyẹn ò dáa tó èyí tẹ́ ń lò yẹn nítorí ẹ̀ ni mi fi ra sá. sá tí bá ní pé kí n wo ìgbà táwọn ti ti gbé yín travel á ti tó ẹ̀ márùn-ún sí ẹ̀ méjì sá bá ṣe ń gbé travel náà wọ́n ti gbé lọ India wọ́n gbé lọ China kò sí kókó oògùn tó ní kẹ́ máa lò tàbá ní láàrin ọ̀sẹ̀ one thirty five thousand naira ni láàrin oṣù kan yẹn sà half a million naira nìyẹn owó yìí pọ̀ sà èmi bá ní kíká jáde sí ká lo ti dúdú mo mọ̀ pé tá a bá lo ti dúdú yẹn sà á clear gbogbo nǹkan tó ń ṣe yín yìí sà nǹkan tí mo rò nìyẹn sà. ọ̀rọ̀ tó ń sọ etí yàtọ̀ sí nǹkan tó wà lẹ́yìn kì í ṣọ̀rọ̀ pa ntẹ̀sẹ̀lébọ̀ àtẹ̀sẹ̀lébọ̀ kan ní tó wà lẹ́yìn I know what is happening ìpè ọmọ èèyàn lè wà nínú ìbànújẹ́ kí ọkàn òbí yẹn kó balẹ̀ kó wà ṣàtẹ́tẹ́rẹ́ wàhálà tó ń wà náà ti ronú ẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣe mí. dádì pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ sọ ìsà tí a bá yanjú ọ̀rọ̀ tọ̀dọ̀ yín ìdààmú yẹn á tún wá pọ̀ jù ìṣòro yẹn á tún pọ̀ ní sáà bẹ́ẹ̀ sọ pé ìrònú pa ti àtìṣọlá yìí tí kankan bá ṣe yín ètò ẹ̀fín sọ pé àtijọ́lá ń ronú yẹn tí wọ́n á tún wá worst ju bẹ́ẹ̀ ṣe ń ro ìlọ sá. Um, you know what? Ọlọ́run akọ àmọ́ ṣe. I know what you do. Àmì sá. Àmì sá. Ọ̀rẹ́ àrùbí tí o bí òkè. Ẹ mu tí yìí dàgbà mu ti lọ. Just leave that aside. Okay, sir. Yes, sir. I apologize. It's all ṣé kò sóṣù tí ó dá ẹ̀yìn lẹ sóṣù ọ̀wàrà lẹ́nu ẹgbẹ́ yẹn sábẹ́ ń fi kà ẹ fi kà sínú pèsè ẹ̀rí ẹ̀yìn lẹ jayé ọmọ máa yé ẹ̀yìn ni ó bá túbọ̀ tán ni ó ṣe èèyàn ṣe rú èyí láàárọ̀ ah. kó tó dalẹ̀ yóò padà fún un ẹ̀yìn lẹ sóṣù ọ̀wàrà jẹ́ ò fúnra yìí ó mo máa gbé ní dídí lẹ̀. ẹ mísọ̀p kan ni yóò ṣẹlẹ̀ sá ní wọ́n ṣe mistake nígbà tí wọ́n fẹ́ sanwó fún mi sá ọ̀tọ̀ níye tí mo rí instead iye tó yẹ kí n rí one fifty thousand naira ni aláti tí mo rí. and èló ló yẹ kó jẹ́. thirty five thousand ni mo ń gbà sá. oh Sukanmi fọkàn ẹ balẹ̀ sórí madam tó ní iléeṣẹ́ yìí àwọn ló sọ fún wa wípé ká ṣe bẹ́ẹ̀ yẹn yes àwọn ló ní ká sanwó yẹn sákàǹtẹ and tàlàwà láti máa query authority wọn ah. eh, so bí ẹ ṣe jẹ́ nìyẹn. Ah, mo dáràn nǹkan tí mò ń rò gangan náà ló ń ṣẹlẹ̀ esther kí ni mo ṣe fún madam tó fi wá wò pé kò sọ fún yín pé ẹ pè mí off kó dà sá ẹ bá mi pè wọn kó jọ torí Ọlọ́run kó má yọ mí ṣe ah. kí ni mo mi ò kú ẹjọ́. Eh, nù sún kàn mí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ fine àwa náà lè béèrè lọ́wọ́ pé kí ni reason fi ṣe yẹn but ọmọkùnrin máa jayé ẹ lọ ọlọ́run sọ wípé àsìkò tiẹ̀ ti dé nìyẹn ìwọ ló lówó. kì í ṣe pé mo ṣe anybody sir. àtọ because ọ̀hún sọ ohun tó jọ mẹ́ṣẹ̀ fún mi mo dẹ̀ believe pé tó bá bu madam ló máa ń ṣe so that is it. it's okay that's alright kò sí wàhálà mi ò mọ̀ pé yẹn ló ń torí ẹ̀. olúwa ẹ ṣé olúwa ẹ ṣé o nítorí ẹ̀yin lọ́lọ́run olúwa ẹ ṣé ọkọ mi olúwa ó ṣeun mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ìyẹn ni wípé tí ẹkún bá pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ òdì dandan mo ṣe believe ni ìgbà wo gangan ló bẹ̀rẹ̀ iṣẹ́ náà tó fi sáré increase salary just like that eh! ó ga o ṣé o ti wá rí nsìn nígbà tó sọ fún mi pé ìwọ ò lọ sí ọ́fíìsì ẹ̀ mọ́ o ìwọ ò ṣe gbá mọ́ o kìnnìkan kìnnìkan o sori kálẹ̀mí ti support ẹ̀ńjọ́ yẹn wípé kò má lọ́mọ bó ṣe pé òlọ́mọ yẹn lọ́tọ̀ jọ dá mi lóhùn ṣé nǹkan tó ṣẹlẹ̀ ọjọ́ tèmi owó tó orí dọ́bù owó tó ṣe fún ẹ promotion tó fún ẹ ṣó máa fún ẹ ṣó máa tẹ̀ ẹ́ lówó tell me now ah ọpẹ́ ńlá ni ọpẹ́ ńlá ni. Mm-hmm. sori eh, tọ́lọ́run bá ń ṣoore ń gbà mí wọ́n máa rò pé bí ló ń ṣe àdúrà ah. kan ṣo la kò ní ìdí ká máa gbà òun ni wípé ìgbàkigbà tí ibi tó bá fojú jọ oore kọ́ lọ́ máa tààrí ẹ̀ sọ́dọ̀ wa. lágbára Ọlọ́run lórúkọ Jésù. ṣé gbogbo àwọn nǹkan yẹn ẹjọ́ èmi náà kọ́ ẹjọ́ mi kọ́ nígbà tí mi mọ nǹkan tí mo ṣe fọ́gà hmm. ah, kálọ̀ wà ń bẹ́ẹ̀ ńgbà tí sín yẹn ṣẹlẹ̀ ìwọ gan ni sọ pé kí n nìṣó bí sẹ́yìn padà mọ́ ọtí ah. nǹkan tó wá yà lẹ́nu ni pé reason tí ọ̀gá fi ṣe bẹ́ẹ̀ sí mi till now mi ì tí mọ̀ mi ì tí mọ̀ mi bẹ̀ sọ̀rọ̀. o ní láti mọ ọkọ mi gbẹ̀gbẹ́ ń pa yẹn. ètò àníjùde. ẹ bẹ́ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni o. sórí nílé ayé yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà ń ta ẹsẹ̀ gírí ní àjọfẹ́ ni wọn ṣùgbọ́n ò yàtọ̀ láàrin wọn mo dúpẹ́ fọlọ́wọ́ ọlọ́run kàn fi ẹ̀ta mi lọ́rẹ̀ ni ò yàtọ̀ sí màmí mhm. àwọn nìkan náà máa wà áfítà lọ síwájú mi báyìí wo mo ṣàgbàládùra pé lágbára ọlọ́run wàá jèrè gbogbo nǹkan tó ń ṣe wàá jèrè gbogbo nǹkan tó ń ṣe sórí gbogbo bó ṣe ń ṣe yìí inú mi ń dùn ni nítorí ò ṣe ṣe ìyàwó iṣẹ́ ìyá ló ń ṣe àwọn abiyamọ náà ń ṣe jù báyìí lọ fọmọ ìwọ tó jẹ́ pé mi ṣe máa ní ìlọsíwájú lóru ìyàwó náà ni ò ní ìlọsíwájú fọmọ ẹ̀ in fact ó ṣe ìwọ nìyá mi. o ní láti dúpẹ́ lọ́wọ́ mi ọkàn mi kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún ẹ tí n bá ṣe gbogbo tí mò ń ṣe fún ẹ ta ni kí n ṣe fún just tell me ṣe bọ́ ọmọ ìlú àánú mi dá mi lóhùn kí ló ló tún kù hmm. ah, ah, fún mi láti dúpẹ́ lọ́wọ́ mi ojúṣe mi ni mò ń ṣe àmọ́ ọkàn mi ṣòrí kò sí ẹni náà nílé ayé yìí tó máa fi omijé fúrúgbìn báyìí tí ò ní fi ayọ̀ ká ṣòrádùn àti mo wá ń gbà ní wípé ayọ̀ ire ìdùnnú ìgbéga tó ti wọnú ilé wa ní agbára ọlọ́run ọba kò ní jáde mọ́ láéláé. àmín Oh, àmì o jésù àmì. o ṣe mo dúpẹ́ mo mọ̀ pé nígbà tí òkìkí náà bá gbọ́ sí eléyìí inú náà máa dùn. ah inú wọn máa dùn inú wọn máa dùn gangan ni o Ọlọ́run. mo wá rò kankan jọ gbogbo owó tí a jẹ ìyá àbọ̀bọ̀ báyìí kọ́ jáde ó dà pé o ní o tún ti gba àwọn sáṣẹ́tì kan lọ́wọ́ wọn. mo gba everything but mo ti mo ti list everything eh. ó wà nínú yàrá. o gbọ́dọ̀ san yẹn ṣọmọ pé ọlá òkìkí ni wọ́n ṣe ń ta gbogbo ọjà àwọn ìfọwà. Ah, o jẹ́rìí mi ni ìdẹ̀gbọ̀dọ̀ bọ̀rẹ́ mi lójú jẹ́. ah ìfà kí ló fi dùn olúwo ṣé o kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. àmọ́ ah, náà nìyẹn nǹkan tó kàn kàn sẹ́yìn pé ṣe oúnjẹ gidi káti ẹ̀ dẹnu jẹ oúnjẹ gidi nù lé káti ẹ̀ jẹ́ kí èmi ìyàtọ̀ kíkọ́lọ̀ ìyàtọ̀ ní gbogbo ayé wa kọ́ ọmọ tó wà nú ẹ̀ gan kó nǹkan bá wa yọ kó mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ yàtọ̀ yàtọ̀. má dara ẹ láàmú ọkọ mi favourite food ẹni máa ṣe fún ẹ lẹ́nu yẹ kó mẹ́ntì òní ṣé mo kó ti jẹ́ tipẹ́ lẹ́nu ni máa ṣe fún ẹ <laughs> trust me. mo appreciate it. ìyàjà ìjà wa jẹ́ dáná ní ìlú <laughs> mo rò pé ẹ fẹ́ ní kí n máa ń gbé fún ìrànlọ́wọ́ èké ah, ọ̀gá ah, ẹ ṣe gan mo dúpẹ́ máa. òótọ́ pẹ́ dìde. eléyìí ah, pọ̀ yes ma mo really appreciate ma because kò yé mi bí tí mo ti máa bẹ̀rẹ̀ ọpẹ́ mi báyìí o ìgbà wo lẹ ṣe fi kún owó oṣù mi náà ẹ ti ti lọ ra aṣọ oríṣiríṣi fún mi tẹ́lẹ̀ ẹ tún wo eléyìí sí yín ẹ tún ti <laughs> ẹ ṣe gọmọ ibi agbára ọlọ́run kòkòrò yín ò ní gbẹ òkè òkè lọ́wọ́ fún ní gbé òkè òkè lọ́wọ́ yín máa wà ibi tẹ́wà ti mú eléyìí ọlọ́run bá mi fi ọ̀pọ̀ mà ẹ ṣe gọmọ ẹ ṣe mà ẹ̀yin lẹ́rù pé kékeré ni ó pọ̀ mà ẹ ṣe gọmọ ẹ ṣe mà ẹ ṣe gọmọ ṣé mo lè máa tètè lọ ẹ ṣe mà mo appreciate ma ẹ ṣe gan Yes, ma'am. Mo rí i pé ó dàbí ìwà appreciate nǹkan tí mo ṣe fún mi. Irọ́ wọn appreciate ẹ ma. Ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yìí. Ìyẹn kọ́ ni mo ń bẹ sọ. Torí tó bá appreciate ẹ ni, mo mọ nǹkan tó yẹ kó ṣe. Tí yóò bá fún ẹlòmíì ní irú nǹkan tí mo fún ẹ yìí, inú ẹ̀ máa máa dùn ni. Bí kó bẹ̀rẹ̀ sí ni máa wọ̀ kẹ́ ẹ̀ kó kó ṣèkẹ kó kó yẹ kó yí ẹ jù bẹ́ẹ̀ yẹn lọ. <laughs> mo understand yín ma but ṣe mọ̀ pé ọ̀gá mi ni ẹ̀yin àrífín mi ìdẹ́gbọ́dọ̀ ọ̀gá fín ẹ ṣe gan ma ẹ jẹ́ kí n appreciate báyìí ma. ma. ojú omi ti ń bá fún ẹ ní nǹkan àwọn ọba yìí wàá gbé sí waste nìyẹn. ọ̀gá. àwọn àjọ ṣe báyìí. ọ̀gá. Okay. Okay. Ọ̀wàrà ń bọ̀, ọ̀wàrà ń bọ̀. Ọ̀wàrà dákun máa bọ̀ wá fàre fún wa. Ọ̀wàrà dákun máa bọ̀ má pa wá lẹ́kún. Ọ̀wàrà ń bọ̀, ọ̀wàrà ń bọ̀. Ọ̀wàrà dákun máa bọ̀ wá fàre fún wa. Ọ̀wàrà dákun máa bọ̀ má pa wá lẹ́kún. Ọ̀wẹ́wẹ́ pọ̀ wá wá wọlé, àrọ́ dẹ́dẹ́ máa ń jà o àjálù àrélù ó digbó rere o má fi lé mi ṣebùgbé o.